mo lẹ́yìn Yorùbá tó ti gọ̀ débi tẹ́ wá ń forí balẹ̀ fún Ṣàngó sáyé yín sọ áà ah, ẹ má yẹ kẹ́nìkan kan tàn yín o ẹ má ṣìnà o ọba yìí ṣe gbogbo ẹ̀sìn o ẹ̀sìn tó bá ti jẹ́ tolódùmarè ọba òun lọ́ba máa ń ṣe mọ́ bàbá Buhari bàbá Buhari dòǹgárì bẹ́ẹ̀ ni ojú gbogbo èèyàn mo ti ń sọ yìí dongari láàfin Daura ilé bàbá wáyé èmi ò lè pẹ̀lẹ́ ọ̀bọ̀ jẹ̀kọ̀ tí n bá rí tí ọ̀dà wọn sọ fún mi ń pẹ́ ilé yìí ọ̀dà èmi ń sojú ọlọ́run àròlé olódùmarè ẹni tí bá ń rólé fọ́lọ̀ lórí ilẹ̀ kéé lọ tó sọ pé òun ọ̀bọ ló ṣàṣe. ó gbalẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ṣàngó àdúpẹ́ lọ́wọ́ Ògún o ní ṣe dúpẹ́ lọ́wọ́ tó ti kú irú ayé Ṣàngó ní káyé rẹ jẹ́ irú ikú tí Ṣàngó kú ni kó kú kọ́lọ́mbọ̀ ọ̀run kẹ́bí ọwà ṣùgbọ́n bàbá kòkò sórí bá ń sọ wọ́n bá wù ọ́ kó o rè pé òótọ́ mọ̀ ní sọ tàbí kọ́ ní àmọ́ bú ni wọn ò lè mọ́ àwa wọ́n bú ànábì Muhammad wọ́n bú Jésù wọ́n bú Musa àwọn èèyàn ń bú Ọlọ́run gan nígbà tí Yorùbá bá fò ṣàbíbọ́lẹ̀ tí wọ́n sin nǹkan mí ìyàtọ̀ sí Olódùmarè ìjọ náà láyé Yorùbá ọ̀dà ẹ kú kalẹ̀ sọ a good example mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ kàǹkà látẹnu Sheikh Abdulrasheed Akanbi Olúwo of Igboland bàbá náà sọ àwọn ọ̀rọ̀ tó lágbára nípa ìmọ̀ Ọlọ́run lọ́kàn nípa pé kò sí ẹnì kankan tá a jọ́sìn fún àyàfi Olódùmarè ẹ wo ọ̀rọ̀ náà fúnra yín. ọmọ gbọ́dọ̀ ju bàbá rẹ̀ lọ o nígbà Buhari ju bàbá tiẹ̀ lọ tí a ṣépè fún wọn ni àbí ta lọ́mọ bàbá Buhari bàbá Buhari dòǹgárì bẹ́ẹ̀ ni ojú gbogbo èèyàn mo ti ń sọ yìí dongari láàfin Daura ilé bàbá Buhari tí àwájú bàbá rẹ̀ lọ wọ́n bá ti jù Ṣàngó lọ ayé rẹ̀ ọ̀dá wọ́n bá ti jògún lọ ayé rẹ̀ ó ti ọ ah, bàjẹ́ fún ọ ìyànà ń jẹ́ ọ́ wọ́n bá ti jògún lọ tí ẹ bàjẹ́ ayẹ́mbá yí àtijọ́ lọ wà ń àdúrà bàbá ní kí ọmọ rẹ̀ jù ń lọ ọba ẹ ṣe gbogbo ẹ̀sìn o àṣìṣe nú o àìláàrò dínlẹ̀ nú o ọba ẹ ṣe gbogbo ẹ̀sìn o ta lọ́ba tó bá yìn ọba ta ló ta ló yìn ọba ságbogbo ọdẹ ló ọba èèyàn ní ságbogbo ọdẹ orí tí ọjọba ọ̀dọ̀ ọlọ́run ní ti agogo jẹ lẹ́bẹ̀ ẹ̀mà agogo ẹ̀sì agogo ní ẹ̀ẹ́n ago tí ń lù ráyè ti góòlù ta ló ṣe yù pò ní orí tí ọwà agogo àwọn àsìkò òwe tí tẹ́ gbọ́dọ̀ máa yí padà torí èèyàn bá ń sọ̀rọ̀ ọba ọba ń lágbára láti pè ọlọ́run lọ́ba ó àà ah! pìtìpìtì ó ní agbára débi ó ti pọ̀ jù kọ̀ láfiwé kò sí ó tó bí kọjọ yàn òun ò ló góòlì àbí sẹ́ńtọ̀ ni òun èlò tọ́ilẹ̀tì kò nídìí bí ti ẹ ọjọ́ ọ̀yá ojú méjì tí wọ́n ní fítífítí ṣe wá ní ti ẹ̀ ojú ti ẹ̀tọ̀ rágbàáyé ṣé ọbẹ̀ lọ bẹ́ bí mú tí wọ́n ní ìgbóòrùn àbí ṣe ń jẹbẹ̀ àbọ̀ kan tí ń ṣe bẹ̀ fọ́lọ́run èmi gan bí mo ṣe wà nígbà tọ́lọ ń fi mí sípò tó fi mí sí ṣé mo pé ni ẹ má yẹ kẹ́nìkan kan tàn yín o ẹ má ṣìnà o ọba yìí ṣe gbogbo ẹ̀sìn o ẹ̀sìn tó bá ti jẹ́ tó lódùmarè ọba òun lọ́ba máa ń ṣe ìwọ lòun rólé tó lódùmarè ẹ̀sìn tí ọba wá ṣe tó lódùmarè má látọ̀ o ìtàn rẹ̀ fàyà kí ni ó yẹ kọ́ bá ṣe o ní ó wà sọ pé àgbàyí wà lọ́jà gbogbo ẹ̀yin tó rí yín bá wọ́ tẹ́lẹ̀ ń sin bàbá yín kí ló yẹ kọ́ bá ṣe ọba ní máa pé èèyàn sọ́nà ọ̀dọ̀ ọlọ́run ọba ọba ìpé èèyàn sídìí ó ṣáà ọba ìpé èèyàn sí di àkúnlẹ̀bọ míì a níwọ̀ ló ń rólé fọ́lọ́hun ọba ojú ti ọba tí tó ń rólé fún Ṣàngó ojú tọba tí ń rólé fógún ọba ni ẹ ń pè sókò Ògún wà ní ọba ni ebí Ṣàngó dọ̀bálẹ̀ bẹ́nìkan àyíbàbá rẹ̀ ọjọ́ba níbo lẹ́tí ẹ̀ tí wá gọ̀ débi pé ó kọ tí ìsókọ Yorùbá Ṣàngó ìsókọ Yorùbá ó kọ nọ́pẹ̀ níbo lẹ́yìn Yorùbá tó ti gọ̀ débi tẹ́ wá ń forí balẹ̀ fún Ṣàngó sáyé yín sọ ah níwò ẹ̀yin ò ní bàbá tó dò sàkúnlẹ̀ fọ́ abẹ́lé so a jẹ́ pé àjòjì ni wọ́n gbé wà ní ẹ má gba ẹ̀sẹ̀ tí ìsẹ̀ ti bàbá láàrin ẹ̀sìn bàbá ńlá yín lónìí lónìí yóò a ti mẹ̀ pé ádámọ̀ Yorùbá ni orúkọ yẹn so a jẹ́ pé ta ni bàbá ńlá yín nù ẹni tó bá wù ọ ní kọ́ wá pèèyàn nínú ara rẹ̀ Yorùbá là ń sọ yìí wọn ò sọ kéwú ádámọ̀ náà sọ kéwú núwú ò Ibrahim ọ̀sọ́ kéwú Yakubu òkéwú Yéṣufu òkéwú Musa òkéwú Dáúdó òkéwú Sulaimani òkéwú òdé mẹ́tàrí pẹ́yìn ọ̀bá mọ̀tọ́ ẹ̀yà tó lọ bèèrè pé sétò tọ́ lolúwo ń sọ àbírọ́ ní pa ẹ̀yìn pé ẹni tí ń polódùmarè tí ọ̀bá sáà ti dá ọkọ̀ ọ́ ní pé àforíbalẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ṣàngó àdúpẹ́ lọ́wọ́ Ògún ó ní ìṣe dúpẹ́ lọ́wọ́ Ògún Ògún tó ti kú ní pé irú ayé Ṣàngó ní káyé rẹ jẹ́ irú ikú tí Ṣàngó kú ni kó kú kọ́lọ́mbọ̀ ọ̀run kẹ́mi ọwà ṣùgbọ́n wọ́n bàbá kòkòṣó ni ọya visa wọ́n ba orúkọ ẹ̀ jẹ́ ni wọ́n sọ dìkà wọ́n sọ di pé Ṣàngó ọ̀pọ̀ bàbá ńlá wa ni bàbá ńlá wa ni Ṣàngó fún Ṣàngó tí ẹ̀là ní jẹ́ tí ẹ̀là tí ọlọ́run ọba òun náà mi ń pè tẹ̀là ẹ bá gbọ́ ń jẹ́ ẹ̀mọ́ bàbá tí ń jẹ́ ti ẹ̀là yẹn tí ẹ ń gbẹ̀ ń Ṣàngó tí náà bí ẹ̀ jẹ́ Ṣàngó bó ní ó ṣe tún máa pa àwọn ọmọ rẹ̀ bàbá tí bá ń pọ ọmọ rẹ̀ irú èèyàn wó nu irú Ṣàngó tí bá ń pa àyàn mọ́ kọ́ bàbá ògùn tí bá ń pa àwọn ọmọ rẹ̀ lénìí kí ni ká ṣe ìpa àyàn wọ́n sọ wọ́n di kàyìn ogún ìpa àyàn

wọ́n bú Jésù wọ́n bú musa àwọn èèyàn bú Ọlọ́run gan àbẹ́ àmà àgbà èèyàn bú Ọlọ́run ẹlòmí ń lọ lọ́n lọ sí àṣètè nígbà ìwọ ọlọ́mbò wáyé kékeré ń sí ọ́nà ara ẹ̀fà ìjọ tí bá fò jọ́tẹ̀ bá ti chọmọ, pé wọn pátì ẹ̀rí àwọn ọgbọ́n tí ọmọ sọ̀kalẹ̀ ẹlọ Musk tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nítorí lọ lọ́lọ́run sọdọba ẹ̀yin ẹ̀yin ẹ̀yìn gaga ẹ̀yìn yóò báyìí ẹ lọ tọ́lọ́ ní kọ́ jímù lẹ́gọ̀ ti di ráyìí jímù tọ́lọ́ ní kọ́ dọ̀bálẹ̀ fún wọ ta lójú nú yín tí wọ́n lójú jímù lọ ni àbọ̀ lójú ọ lọ tí wọ́n ló ní àpàlẹ́kà ó sì lè pé kọ́ wá ràn ọ lọ nítorí kìí ṣe wọ́n ní ìṣiṣẹ́ fún bọ́lọ̀wọ̀n ọba sọ mẹ́kó kú ò níbi tó tí ọba mọ́ gbà àyàn ṣiṣẹ́ ìránṣẹ́ mo gbàyàn síṣẹ́ ní ààfin ọwà ní ẹ bọ̀dá kan lè dáúdù ló pè mí pé wọ́n á máa ṣiṣẹ́ sẹ́sẹ̀ rẹ̀ ọ̀tán lọ́dọ̀ <laughs> ìjọ jìbìrì náà bá lọ jẹ́sẹ̀ mí ìrẹ́jẹ́ pọ́ lọ sọ bí ayé rẹ̀ bàjẹ́ kò tó wọ ọ̀run mọ́nà kò mìkàílù gbogbo wọn lọ́lọ́run ọ̀bá ránṣẹ́ kò lọ jẹ́ sọ́fọ́ ẹnìkan ẹni tẹ́mọ̀ ẹlẹ́ ń pè kìní ẹlòmí ilẹ̀ ń pè jùbìrí láti ọlọ́run tọ́lọ́run àwọn nǹkan ta ló lọ́sà ta lọ lọ́sà ẹwà tó ń wá nǹkan tí ó jáde inú òkun ọ̀hún wá káàkiri ọ̀fẹ́ lọ bọ̀ òkun àwọn èèyàn láwọn lọ bọ̀ òkun àwọn ìlú mi wà bí irú àwọn Èkó yẹn tí a ti lówó ohun ẹ̀rán tí àwọn Yorùbá yòókù wọ́n wà rò pé ìbùkún táwọn rí wípé òòṣà tí ẹ ń bọ níbẹ̀ náà jẹ́ káwọn máa rí bùkún wọ́n gbàgbé ẹ̀yin tí a ń kó bá ẹ̀yin tẹ́ẹ̀wà lọ́ṣun tẹ́ẹ̀wà ń bàdàn tẹ́ẹ̀wà lẹ́kìtì tí àwọn Yorùbá mi tèbí ń pa ilẹ̀ Yorùbá àjọ ní ní Èkó ọ̀jọ̀ jẹ́ fún wa lórí kápítà Yorùbá mi ẹgbẹ́ gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn ò gbà fúnra ẹ jókòó wọn ò lè kó ẹ̀ lè gborúkọ ìmáàmù ká àbí kìíní kan tálẹ́gbọ́ sultan àtàwọn emirs Islam wọ̀ wọn ló wà ọwọ́ ọba ni ẹ̀yin àfáà ẹ̀ẹ̀ràn ọba yẹn lọ́wọ́ ni ọba tó bá ti sọ pé ti kí ni ló ń ṣe tọ́lọ́un nìkan èmi ọ̀sọ́ mẹ́ ọba tí bá ń bọ̀ ẹ̀yin ní kẹ́ ẹ sọ fọ́ba bá ń bọ òrìṣà mọ́ bọ òrìṣà ìwọ ni òun ṣojú ọlọ́run sọ fáwọn tí ń bọ̀ ìṣà pé kọ́ pé wọ́n wá sọ́nà ọ̀dọ̀ ọlọ́run ni ìwọ́n ń sojú ọlọ́run tó bá ń sojú ọlọ́run ó tún lè sojú mẹ́rù máa bà wọ́n ẹ̀rù máa bà wọ́n pé ah, ah, àwọn èèyàn pọ̀ tí ń bọ̀ ìṣà yìí o mo sì wọ́n bá wọn lù ní wọn ò mọ bí wọ́n ṣe ń yí ìyàn padà sí dáadáa wọ́n fẹ́ máa pẹ̀lú ọ̀bọ jẹ̀kọ èmi ò lè pẹ̀lú ọ̀bọ jẹ̀kọ tí n bá rí tí ọ̀dà wọn sọ fún ni pé ah! eléyìí ọ̀dà èmi ń sojú ọlọ́run àròlé olódùmarè ziluli láì fìlè harì ẹni tí bá ń rólé fọ́lọ̀ lórí ilẹ̀ kéé lọ tó ń sọ pé òun ọ̀bọ ló ṣàṣe. ẹ̀yin yomi kí lè sí drop your comment in the comment section and subscribe to this channel I will see you in the next one.